فقال علي أنا أحق بها قدرتها تحتي وقال زيد صلى الله عليه وسلم قالتها قال علي أنت مني وأنا منك وقال لجعفر بعد خالقي وخلقي وقال لزيد أنت أبونا الحمد لله والصلاة والسلام على رسول الله ثم حديثي نججو ẹnu tí ó kùta ní àfikún inṣáàlá ọ̀kábẹ̀rẹ̀ láti bẹ̀ lónìí òun ni fíkíwò hadithi yìí kí ni dájọ́ ṣẹ̀ríà ní pàtàkì tí alfa alimamul makdisi rahimahullah tí wọ́n torí ẹ̀ mú hadithi yìí wá hadithi yìí mo ní bọ́fẹ́ bá rí ní inú kìtàbù ọ̀rọ̀bọ̀ àmúní kankan mí pàtàkì tí hadithi yìí ń dálé lórí òun lọ́rọ̀ alhabọ́ọ̀nà al-alhabona ìtọ́ ọmọ ta ló lẹ́tọ̀ sí kọtọ́ ọmọ a mọ̀ pé ìtí òrújú ni pé bọ́lọ̀ ń bá ní kí ìyá tó bímọ àti bàbá tó ní ọmọ lópin ìgbà tí wọ́n bá ń jọ ń sin jẹ́ tọkọtìyàwó kò sí òfin kan tẹ́nìkan lè gbẹ́sẹ̀ lé pé ẹgbọ́mọkú ò ní ọwọ́ òbí rẹ̀ táwọn méjèèjì ṣe tí wọ́n wà papọ̀ wọ́n jẹ́ lọ́kọ àti ní ìyàwó àmọ́bi tí ọ̀rọ̀ àbọ́nà tí ma sábà wáyé ọ̀nìgbà tó ń pinya bá O òun pinya gẹ́gẹ́ bá ti ma ma ya àti ìyàwó nù nǹkan méjì náà ni lẹ́yìn tọ́kọ́ máa ń jù ìmọ̀ àkọrẹ́ nílẹ̀ àbí ẹnìkan jọ́lọ̀ nípe inú àwọn méjèèjì ẹnìkan kú ẹnìkejì sẹ́kù ní ayé eléyìí ni ọ̀fà ká máa wá pé ta ń lẹ́tọ̀ sí kí ọmọ wà lọ́dọ̀ ẹ̀ wọ́n pínyà ní ní ti tọ̀láàkù ní àbópinya tàtọ̀dọ̀ ọlọ́run nípa pẹ́nìkan nu wọ́n ṣe aláìsí mo rò pé bíi ni. Ni ọ̀rọ̀ hadithu eléyìí tá a kà yìí gẹ́gẹ́ bá a ti gbọ́ yẹnu hadithi yìí hamza ibn abdul muttalib òun ló ní ọmọbìnrin yìí hamza ò sí láyé mọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kọ́dà ìyá tó bí ọmọ yìí náà òun náà ò sí láyé mọ́ òun là nábì fi wò pé sallallahu alayhi wa sallam ńgbẹ̀yìn mẹ́ta ní ẹlẹ́tọ̀ọ́ sí kọmọ ẹ̀yọ́ wà lọ́dọ̀ yín ànábì wá dájọ́ pé alkhalatu bimanzilatil ummi yàá àbúrò ìyá ẹni abẹ́gbọ́n ìyá ẹni bí ìyá ẹni náà ẹ̀dàkùn gbogbo àwa tí a bá mẹ́lẹ̀ yìí náà nínú àwọn ẹ̀kọ́ tí islam kọ́ wa nù gbogbo ẹni ọba ti wà ní ipò ìyá ẹni ipò ìyá ẹni náà ní kéyìn ó lápọ̀nlé lọ́wọ́ téyìn ó ṣe fún ìyá ẹni bẹ́ẹ̀ náà ni bàbá náà ìmọ̀bọ́yà mẹ́nu bá ń jẹjọ ànábì náà wí ń tọ́jọ mẹ́ẹ̀ nípa kíni nípa bàbá oníjọ́ tẹ́nìkan fẹ́ gbójú òkè sí al bọ́fẹ́ bóyí pé alàbáṣù náà lè ní tó se fẹ́ nìyí àmọ́ ń yájú sí ànábì náà yíjú padà sí fẹ́ni náà kí lànábì wí ń anna àmà rọ́júlí sínú àbí ẹni ọba jẹ́gbọ́n bàbẹ́ ni ipò bàbẹ́ ni náà lọ́wàá abbas yìí ipò bàbá àwọn ni ọ wà gbẹ̀ni ọba já mú ẹ̀gbá àbábúrò bàbá yàn mo pẹ́ dákun ẹja mú yòun nínú ẹ̀kọ́ tí ọyẹ ká máa fi lò èyí tó tiẹ̀ ju yóò lọ òun ni pé gbogbo ẹni ọba tiẹ̀ ti dágbàlagbà anábọ̀ muhammed sọlọ sọlọ nílẹ̀ ìsàmìnà kò sínú ẹni tí ọjọ́ òun o anábọ̀ muhammed sọlọ sọlọ ló wí bẹ́ẹ̀ ẹni wo ni ẹni tó ṣe pé ní kè pọ́n àgbàlagbà nu wá lé inú àlùmọ́ at the same time anábì náà lágbàlagbà tí bá sì máa dẹ́rù bọ̀ méke náà gbogbo àgbàlagbà tí ọba láàánú méke náà anábì nílé isá mẹ́nà ọlọ́nkọ́ yọ wá kó nù rẹ̀ méjèèjì kọ́mẹ́kì ó bọ̀wọ̀ àgbàlagbà kágbàlagbà náà ọmọ jẹ́ oníjàmbá fún ọmọdé ààrẹ kọ́tà nẹ́bí kọwànù sọlọ́lọ́hu aléwòsẹ́lọ́ àmẹ́wàá rí lórí fíkì hadithi yìí tà ń sọ ajẹ́ pé dájọ́ àkọ́kọ́ ń bi àbọ́nà bí wọ́n bá bi wá ni pé gbogbo bí tí ọba ti síya ọmọ mẹ́láyé àbíkọ́ tiẹ̀ tó kan ilé yìí yóò famu min hadal hadith nǹkan kan bẹ́ẹ̀ tá a gbọ́ yé lámùyún sọ àlẹ́ yìí kò sí náà sọ àdéhìí lórí ẹ̀ àmọ́ bil mafhumi pẹ̀lú àgbọ́yé ó ti wà ń bẹ̀ òun ni pákọ̀kọ́ ẹni tó lẹ́tọ̀ sọmọ tọgbọmọ tọ ìyá ni àbí bàbá hmm? ìyá ni ó ti àti gbóòórùn rẹ̀ nínú ìdájọ́ tà nẹ́bí dáì sallallahu alayhi wa sallam lọ́nà wo aliyu bin abi tọ́líbì bó ti jẹ́ sí hamza nídìílé bàbá bẹ́ẹ̀ náà ni jáfàrù náà jẹ́ sí hamza àmẹ́ẹ̀ṣe tí ànábì wá ní jáfàrù lọ́tọ́ sí kọ̀tọ́ sí àlì tọ́rọ ànábì wo ipasẹ̀ ìyá ìyá ọmọdé mọ̀rọ̀pọ̀ ti yé ni mo fi lélẹ̀ yìí bí ọ̀tẹ́ sí nẹ́sù ń bẹ̀ nú àdísì àgbọ̀yé bẹ́ẹ̀ nẹ́sù wá wà ń bò míì ọ̀rọ̀ àgbọ́yé nìkan ti ẹ̀kọ́ anábùwà muhammad sallallahu alaihi wasallam nínú ìdájọ́ tá anábì dá arákùnrin kan àtìyàwó rẹ̀ wọ́n kọra wọn lẹ̀ àwọn méjèèjì ń bẹ láyé kìí ṣe tọrọ hamza tí wọn ò sí láyé mọ́ àwọn méjèèjì náà ń ṣe kíni wọ́n wà láyé àmọ́ òpin yà dé wọ́n sì bímọ ọmọ kan tí wọ́n wá bí wá di fanfa ọ̀dọ̀ mi ni ọmọ wà ọ̀dọ̀ rẹ ni yọ ọmọ wà wọ́n wá kó wá bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam kí ni dájọ́ tá anabi dájọ́ náà fi hadith sọ̀hìn ládìí ìsìtọ́lẹ́sẹ̀ ńlẹ̀ ànábì wa kọjú sárábìnrin yóò ní àǹtí àṣàkóbíhì máa lámtàǹkìhì àǹtí àṣàkóbíhì máa lámtàǹkìhì ìdájọ́ kejì tá lọ bẹ̀nu àǹtí àṣàkóbíhì bàbá ọmọ ní ìyá ọmọ ní oríwọ ìyá ọmọ àṣàkóbíhì ìwọlọlẹ́tọ̀ sí ju bàbá rẹ̀ lọ ìyẹn ọmọ tó wà ń kékeré torípé ní tíṣe rí àwọn bẹ́ẹ̀ nì ni pé kọ́dà bí wọ́n jọ wà pọ̀ ní lọ́kọ láya náà wákàtí mélòó ń bàbá jókòó tí ó ni ó ṣe púpọ̀ nù yìí nídìí ní èjì tó wà yìí ẹ wá gba ẹ̀tọ́ rẹ̀ kú ẹ̀tọ́ yìí kú lọ́dọ̀ ìyá anábì o anábì ẹnu kankan tá nẹ́bí wá fi kún ni pé mọ́ọ̀lám tàǹkìhì mọ́ọ̀lám lópin ìgbà tó ọba ti lọ lọ́kọ̀ mi ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nù ìpìlẹ̀ ni pé àlùhùnmù àhákúbìl àbọ̀nà ìyá ọmọ lọ́lẹ́tọ̀ sí kíni ẹ̀tọ́ pé á ọ̀dọ̀ mi lọ́mọ ìyá ọmọ gbé bàbá ọmọ wa ṣètò kíní ọmọ jẹ ilé ẹjọ́ sẹ̀rí àbáwọn àfọwà báwọn dá sí pé nǹkan báyìí ni ọmọ fún un àmọ́ ń bo lọ́mọ ọmọ gbé nípìnlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́gbọ̀dọ̀ máa gbé lọ́mọ tó wà ní kékeré kí ni ìdájọ́ kejì ni pé ìyá lè wá sọ ẹ̀tọ́ yìí nù pẹ̀lú nǹkan kan ẹ̀tọ́ yìí lè ṣe kí ni o lè bọ́ kí ni mo bọ́ máa tàǹkì ṣèyí ànábìíní ló pin ìgbà tó ọba ti dì ní ọkọ mi àjẹ́pẹ́ gbogbo obìnrin tí òpin yà dé láàrin òun àti ọkọ ẹ̀ àbí ọkọ rẹ̀ kú ó sì fọmọ kékeré lẹ̀ pẹ̀lú rẹ̀ àwọn èèyàn rẹ̀ ọ̀lẹ́tọ̀ sí pé báwa gbọ́mọ wa lọ́mọ tí ń bẹ ní kíni tí bàlágà ọmọ tó wà ní kéke ọmọ èké mọ̀lẹ́bí kan ọ̀lẹ́tọ̀ pé ní àwa la bímọ báwa gbọ́mọ wa ìyá ọmọ yìí náà ni sẹ̀ríà fún ní àṣẹ àtẹ̀tọ́ pé máa lọ tọ́jú ọmọ rẹ̀ ojúṣe ti wa gẹ́gẹ́ bí èèyàn bàbá rẹ̀ a máa ṣe fún ọ ìmọ̀ bàbá kò sí láyé mọ́ àbí bàbá yìí gan náà ń bẹ láyé òun náà lẹ́tọ̀ọ́ pé mo fẹ́ gbọ́mọ mi ẹ̀dákun gbogbo orú àwọn àlọ́ kóòtù kọ̀rọ̀ àti tọ̀ kankan ń sì fi ọmọ òun dáa la mo fẹ́ gbọ́mọ mi sẹ̀rí òfin ọlẹ́tọ̀ọ́ rẹ̀ o àǹtí àhákú bìí máa lám tẹ̀ǹkìhì àhà àmọ́ ẹ̀wọ́ ṣẹ̀rí àbí tí máa báláǹsì gbogbo nǹkan ìwọ́ wá kó ń lé ọkọ̀ yìí tán kò sí tó stọ́ọ̀pù rẹ láti lọ fẹ́ ọ̀ta ọkọ̀ rẹ àná àbí ṣẹ̀rí ò pé ké bóbìnrin bá kọ ọkọ̀ kankan mọ́ fẹ́ ọ̀ta rẹ̀ kò sínú ṣẹ̀rí àbẹ́ bọ́ bá wù kọ́ lọ fẹ́ kí ni eh? kọ́lọ̀ fẹ́ ọ̀ta ọkọ rẹ̀ ọpọ́síbù àmẹ́ ìṣẹ́ wa jẹ́tọ́ tí ẹ̀ ní ṣẹ̀rí àti fàálà sí wọn malam tàǹkìhì inú rẹ̀ lè má wàá dùn kó tún wá sí pé ọmọ tiẹ̀ tó bí ọmọ lọ tọ́jú rẹ̀ lọ́dọ̀ ọkùnrin kan tó jẹ́ ọ̀tá rẹ̀ àbíkọ̀jọ́ta rẹ̀ náà kọ̀ sáwùú kó ṣe pé ní ọmọ tòun dàgbà sí irú ilé ọkùnrin báyìí ní ṣẹ̀ríà ní ọkà aláàrẹ ní pé máa lám tàǹkìhì tọ́ọ̀bá ti lọ́kọ̀ mí tó pé ìgbà tọ́ọ̀bá lọ́kọ̀ mí kìí ṣe dandan kí ọmọ ìyọ́ gbádọ̀ bàbá rẹ̀ ní kékeré yóò fàmù min hádà nínú manahijul ẹ̀rí ọ̀tọ̀ ní nsọrọ ń sọ̀rọ̀ àbọ́nà àmọ́dájọ́ mi jáde ń bì yìí bí dàlálà ti wọ́n ìṣàrà ó ní pé ǹjẹ́ dandan ni bọ́kọ obìnrin bá kú ká láṣẹ pé lọ́kọ mọ́ àbọ́kọ̀ọ̀kọ̀ kan náà pé ọwọ́ apọ̀ lọ́kọ mọ́ ọba súnà mú bẹ́ẹ̀ àà ẹgbọ́n tá nẹ́bi ọba ti ọmọ rẹ ọmọ ṣe ni. ọmọ rẹ mọ̀ wà lọ́dọ̀ rẹ̀ bí ọba jẹ́ kọ́lẹ́kọ̀ọ́ obìnrin ọwọ́ àkọ́mọ́ lọ́kọ̀ mi ànábì òní wí o sọlọ́lọ́hu aleyhi wọ̀sẹ̀lẹ̀ ẹ dákun ẹ mẹ́jẹ̀ afa tí ò le nínú ẹ̀sìn ẹ mẹ́jẹ̀ afa le èyí tó bá sì le náà má dẹ̀ ẹ́ bí ẹja sọ ẹ̀sìn di rọrùn fáwọn èèyàn ìwọ́kọ́ lẹ̀sìn o àmọ́ wí ẹnu bọ́lọ̀ ti wí àti bó ti fẹ́ràn anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ògbẹ́njọba sórí ire wọn gbà á kọ́lọ́nkọ́ mọ́ta àkàwà kún olórí rí ẹ̀dá nípa báyìí léyìn bí dàlá láti wà ìṣàrà bóbìnrin bá kọ́kọ́ àbọ́kọ rẹ̀ kú tó sì dára ẹ̀ lójú pé òun lè kóra àwọn dúró tó bá lóun ọ̀lọ́kọ mọ́kè sẹ̀sẹ̀ ẹlákùn ẹja gbàrin nìyé torúkọ́ dẹ̀ lómi ọmọ fi ṣe wá sí pé gbogbo òru tí máa ń mọ́júmọ́ ni wọ́n ní sẹ́lọ́hùn kò rí bẹ́ẹ̀. ẹnu bí tó ti lè sẹlọ́n ni pé bí ọba lè kó rẹ̀ dó tí máa lọ ṣe àgbèrè àhà ó di dandan dandan nígbà kọlọkọ eléyìí làwọn afá máa fi pàkíyèsí wa pé ọ̀rọ̀ àlọ́kọ àfẹ́yàwó ìdájọ́ márùn-ún ní bẹ lórí ẹ̀ o ìdájọ́ mélòó ó lè jẹ́ wájíbù ó lè jẹ́ màndúbù ó lè jẹ́ mùbáhù ó lè jẹ́ makruhu kódò ó lè jẹ́ haramu naam. ọ̀nà alahkamu taklifiyatul hamsa ní bẹ lọ́rọ̀ nìka irú bí tí ìfẹ́yàwó àbí lọ́kọ tí di dandan òun lè jí mo wí torúkẹ́ máa ní tàtọ́ àmì kò mọ́ bá àfáàlì yàtẹ̀sẹ̀wọ̀ ẹ̀dá bá ti mọ̀ pé òun lè kóra àwọn dúró kọlọ̀ náà halali lẹ́yìn tí wọ́n wá máa mú ọ lọ bí haramu nípa báyìí eléyìí agbóyé ń bi ọ̀rọ̀ ànábì tó ní máa lámú tankihi àmọ́ ká padà sí ìbára nọ́ọ̀sì yìí kí ni ìbára nọ́ọ̀sì húnà òun ni pé ẹni ó ní ẹ̀tọ́ ìtọ́ ọmọ kékeré òun ni kí ni òun ni ya rẹ̀ títí dìgbà tí ọba fi lọ ní ọkọ mi. wàhúnà mas'ala obìnrin tí ó kò nílé ọkọ ṣẹ̀rí àti fún lẹ́tọ̀ọ́ ó gbé ọmọ rẹ̀ lọ́lọ́tọ́ ọmọ yìí ń gbọ́dọ̀ rẹ̀ ó padà wá dọdún kan ọdún méjì ọlọ́ọ̀lọ́kọ mi ǹjẹ́ dandan ni pé ó di haramu tọ́rẹ́ lómi ìgbọ́ nẹ́sù ṣẹ̀rí ayé pé ọmọ wọn gbọ́dọ̀ súnlé oúnjẹ wọn o kò gbọ́dọ̀ súnlé ọkọ tuntun ànábìjì ní máa ń lám àà báwọn kọ ìtumọ̀ ẹ̀ ni pé bàbá lẹ́tọ̀ọ́ ó lè wá fẹ̀tọ́ òun lẹ̀ bàbá lè pé látòní tí mo ti gbọ́ pé o ṣe nìkáwù fún lágbájá yìí o bá ń gbé ọmọ mi bó bá sì wá wo pé ah, brọ́dà bíi tèmi náà ni ó fẹ́ẹ́ gbogbo ń ti ń pè é mo fẹ́ mójútó láàrọ̀ ọmọ yìí ẹnì yìí náà mójútó kó dèmi náà bá sọ̀rọ̀ bọ́ bá ti tí ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe wọ o kọ́mọ èèyàn ọmọ ṣe kí ni kọ́mọ gbélé ọkọ̀ ìyá rẹ̀ kì í ṣe wọ̀ ìmọ̀ bẹ tọ̀lá áwòbẹ̀lì wàfàd ìmọ̀ tọ̀lá kò ló pin yín ni àbí oúnjẹ akú ni ọyẹ àwọn kílẹ̀ rí lórí eléyìí ummu salamata radiyallahu ta'ala anha yawa annabuwa muhammad sallallahu alaihi wasallam abu salama kú ofikini ummu salama kalẹ̀ àwọn ọmọ tí abu ummu salama bí fún ummu salama àti salama fún rẹ̀ àti umaru ibn abi salama òun ni torí ẹ̀ làdíhì tẹ́ ma gbọ́ pé ya gulam sẹ́mìlá wàkúl ọmọ tí yàwùmù sálámà bí fún ọkọ rẹ̀ àná lànàbí ń tíré ní bí ó ṣe jẹun sọlọ́lọ́hu àríyí wọ̀sẹ̀lẹ̀m ká ah, àmọ́sàárì jẹun ṣe bísímìlá yóò tó jẹun tẹ̀gbẹ́ tí ètò súnmọ́ ní ọmọ jẹ má jọ ọwọ́ ọmọ káàkiri inú abọ́ ẹ̀wọ́ bá nẹ́bí ṣe ń kọ́ ọmọ kékeré ọmọ èké ni ń gbà nípa ẹ̀tọ́ ni ẹlẹ́tọ́ sí lè ṣegí ni bọ́ bá rí i pé mọ́síláhà íńtírẹ́sì ọmọ òun bẹ́ ń bi kórì main nílé ni kò sí láì fi ń bẹ̀ torí náà máa lám tàǹkì sí bàbá lẹ́tọ́ àti gbọ́mẹ̀ bọ́ bá lọ lọ́kọ̀ míì bọ́bá wá wù tó fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé kò se nkankan náà ni pé àwọn ọmọ mùsálámà ilé ànábì ni wọ́n dàgbà sí sọlọ̀lọ́wọ̀ àlẹ́ yìí wọ̀sẹ̀lẹ̀ tọ́yìí nínú ọ̀rọ̀ ṣàbọ́nà yìí kún mọ́ tó bá jẹ́ pé ọmọ yìí alọ́mọ wà ń kékeré bọ́mọ yìí bá wá dàgbà ìmọ̀ ọjọ́kùnrin àbọ́ jẹ́ obìnrin àwọn àlfáà wọ́n wá ṣe gbìyànjú min babil ijtihad wọ́n wá pín ìran ọmọ méjèèjì sọ́tọ̀ọ̀tọ̀ kalimami ahmed rahimahullah wa gairi àwọn ní bọ́bá ẹ̀pọ́ ọkùnrin ni ńjọ́ tọmọ bá ti ń di pé ń gbọ́n kọ́dà bí ọba ti ìṣekíní bí ọba ti bàlágà kókó lọ́dọ̀ ya rẹ̀ kọ́mọ kọ́mọ lọ gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ láti lè àmọ́ ọba ẹ̀pẹ́ jẹ́ ọmọ obìnrin ni átàndà alimami ahmed náà alimami ahmed ní bọ́mọ obìnrin náà bá ti ń di pé ń gbọ́n tó ti ń bàlágà kó tó di pé yọ́ lọlé ọkọ ẹ̀mú lọ́ọ̀dọ̀ bàbá rẹ̀ kò ìpọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ni ó mójútó ìtókù wọn nítorí kíni wọ́n láwọn rí pé ní tíṣẹ̀rí àwò ní pé ńgbà tó ọmọ wà ń kéke ìyá ní máa tọ́jú ọmọ jù àmì ìta àmọ̀ ni pé bọ́mọ bá ti ń dàgbà lóòótọ́ léyìí tó kọ́mọ̀n jù ni pé agbára àyà ìka ọmọ mọ́ àwọn àfáà náà fojú yìí ń wò ó pé ọmọ tó bá ti dàgbà ó ẹmu kú ò ní ọ̀dọ̀ ìyá rẹ̀ kọmọ lọ sọ́dọ̀ kínní kọmọ lọ sọ́dọ̀ bàbá rẹ̀. wọ́n ní torí pé láyà nẹ́bùa muhammed sallallahu alayhi wa sallam torí pé àrínà àwọn àfáà míì náà pàtàkì jùlọ ń pa àtọ́ ọmọbìnrin tí wọ́n ní ọmọbìnrin lè wà lọ́dọ̀ ìyá rẹ̀ nítọ́fà ọgbẹ́ eléyìí ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam anábì ò pé bákan ni ọmọ kan tí ó ti dàgbà tó ti tó mọ pé bàbá mi ní ìyá mi ní yàtọ̀ fúnra àwọn ọmọ kéékèèké tá a ti wí tiwọn lẹ́ẹ̀kan pé àǹtí àhàkùbíhí máa lám tẹ̀ǹkèrè ìṣẹ̀lẹ̀ mí ìṣẹ̀lẹ̀ fọ́mọ tó ti gbọ́n tí wọ́n sì tún kó wá dọ̀ anábọ̀ muhammad sallallahu kí lànàbì ṣe anábì ní hádà àbúkà wàhádà òmùkà sẹ́mọ̀kọ́ ọmọdé yẹn máa sọ yóò fún ti gbọ́n pẹ̀tọ̀ bàbá rẹ̀ ní dádì ní mọ́mí ní ta lọ fẹ́ máa gbọ́dọ̀ wọn kọ̀ láìsí ànábì ṣe bẹ́ẹ̀ sọlọ́lọ́hu àléhí wọ̀sẹ̀lẹ̀ lọ́mọ tó bá ti ṣe kínní ẹ lọ́mọ tí ọba ti gbọ́n ànábì náà ṣe rú ẹ̀ ṣèhádà àbúkà wàhálìhí òmùkà bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní inú àwọn méjèèjì ta lọ fẹ́ máa gbé ọ̀dọ̀ wọn inú hadith inú rìwáyà yìí wọ́n lọ mọ fúnra rẹ̀ lọ gba ọwọ́ ìyá rẹ̀ mú kọ́dà bí o ti sọ̀rọ̀ ńgbà ọmọ bá ti ṣe yíhun ó ti hàn pé ọ̀dọ́ kínni ọ̀dọ́ mọ́mì lọ fẹ́ mọ́ gbénu èyí ń parí síbẹ̀ náà nù. wọ́n ní tọ́ba pé ní ọmọ tí wọ́n ń àwọn méjèèjì kọ̀fẹ́ nawọ́ sẹ́nìkan nítorí bẹ̀rù ẹnìkejì àwọn àfáàní yóò kọ́ráyú bẹ̀yìnà hùmà yóò kọ́ráyú a ṣe kórìà láàrin àwọn méjèèjì nínú àwọn tá a máa fi yanjú ọ̀rọ̀ nù sẹ̀ríà tọ́lẹ̀rí òun ní kíni òun ní kórìà kí là ń pè ní kórìà ní bí ìgbà tí yẹn ta orúkọ tọ́wọ́ ara ródóródó sínú pépà pé ẹ̀yin náà mú àbíkọ́ mọ̀ kan bá wa mú Oko ẹ̀yin méjèèjì náà lọ́wọ́ à ń bẹ ẹ̀yin ọlọ́run bá kọ́ nú ẹ̀yin méjèèjì ní kí wọ́n mú ọba àmúnu sẹ̀ríà bẹ oríṣiríṣi ọ̀nà àti máa lò nù sẹ̀ríà kọ́dà láàrin ọkọ àti ìyàwó rẹ̀ méjì bí nǹkan kan bá ń bẹ tó pé láàrin méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ sí ta ni ọkọ̀ọ̀kọ́ jàǹfààní rẹ̀ kì í ṣe pé wọ́n ó dìná ẹnìkan o kì í ṣe pé téèyàn wà pé wọ́n ti ní kinní yìí kúrẹ́ àní ìtumọ̀ kúrẹ́ àní pé àwọn méjèèjì ọ̀fẹ́ juwọ́lẹ̀ fúnra wọn pé mi ní kọ́kọ́ àwọn méjèèjì náà sì lẹ́tọ̀ọ́ sí wọn kọ́kọ́ jáǹfààní rẹ̀ o lè wá ṣe kíni o lè ṣe kóríà láàrin wọn àmọ́ tẹ̀ sí pé o dì náà ẹ̀kejì náà lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹnu pé wọn ó dùn ó gbígbà míì tẹ́lẹ̀ yóò fi inú àwọn ọ̀nà tá a máa fi lò fúnra nípa báyìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pọ́mọ tó ti gbọ́n yóò háyà bí ọba ẹ̀kẹ́rin àbẹ́ ìmọ̀ iye tó dánú àwọn àdájọ́ àbọ́nà náà tọ́yì gbogbo eléyìí tá ń wí yìí tó bá wá sí páwà gan ìwọ àfáà tí wọ́n kó wá bá àbádájọ́ ṣẹ̀ríà àbí màámù ìwọ gan mọ̀ béèyàn ọ̀sẹ̀sẹ̀ wí pé à mọ́mọ́ yìí bá lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ yíyọ́ báyé rẹ̀ jẹ́ lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní máa nírú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ọlọ́nkàn ni ó kó sí bàbá yìí lọ́wọ́ náà ni wọn ò jọra wọn bì kankan ńgbọ́ sì ti bímọ kan tán náà lọ́lọ́run ti yọ ọ́ kú òun bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin yọmọ wa banújẹ́ pé ah sọmọ wọn wàá gbọ́dọ̀ irú ọkùnrin báyìí ó lè tẹ̀lẹ̀ sóbìnrin gbà míì náà o ìyá míì náà yá yàkuyà o tí bàbá náà mọ̀ pé ah, òun ò lè gbà kí ọmọ òun ó kọ́ dàgbà sọ́dọ̀ rẹ̀ gbogbo wa tóun torí ẹ̀ lé òun náà lọ́mọ yìí náà kọ̀ wọ́n ní tọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin àkọ́ o ọ̀rọ̀ ọmọ mú kan kọ́ o tí ọ pé ní ẹni tí ó bá tiẹ̀ jẹ́ ní ó mú torí pé òun fún un ló ń jẹ àbí ń fún un ní nǹkan kan gẹ́gẹ́ bí ọmọ èké gbẹ̀ làwọn àfa àti wò pé èyí ń wo àà ìwọ ìmáàmù àbádájọ́ àbá àfa àti wọn kò wá bá ìwọ ni ó rẹ pé àà ọ̀dọ̀ kí ẹnì wà àmọ́ gbogbo ilé lẹ́yìn ìgbà tó bá ti ṣe kíní tó ti kú lọ́mọ ọwọ́ ọmọ àǹfún lọ́yàn à ń gbé kí ìyá rẹ̀ ló ní gbà wọn o àti wíyun kí ní àwọn náà gbẹ́sẹ̀ lé lórí eléyìí ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbẹ̀nú àdìsí ni ó tún ṣẹlẹ̀ pé bàbá àti ìyá náà wọ́n jà sí ọmọ kan àmọ́ àwọn ò ṣe déédéé bí àwọn tọ̀hún tá à ń wí yìí bàbá kan jẹ́ mùsùlùmí ọ̀kan ìṣe mùsùlùmí ọ̀kan náà àwọn bàbá àti ìyáṣẹ́ ọ̀kan jẹ́ mùsùlùmí bàbá lọ jẹ́ mùsùlùmí ìyàwó rẹ̀ ọ̀ jẹ́ mùsùlùmí àwọn méjèèjì náà jọ ń se ẹbọ tẹ́lẹ̀ ní kànábì ò tó dé àmọ́ bàbá ọkọ asìlámà fàábà ti zọ́ọ̀já tó àǹtòsílẹ̀mù ìrò eléyìí náà wọ́n pín yà ọwá di pé ta lọmọ ọmọ wà ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n nígbà tí wọ́n kó wá bá nábọ̀ muhammad sallallahu alaihi wa sallam irú ìdájọ́ tá ànábì tí máa dá tẹ́lẹ̀ náà lànábì dá ànábì lọ́mọ yìí gbọ́n haza abuka wà hazi yìí òmùkà bàbá rẹ ni ìyá rẹ sì ni ta lọ fẹ́ máa gbé ọ̀dọ̀ rẹ̀ nú àwọn méjèèjì wọ́n ni fàmálàlúwáládú ilá òmìhì fàmálàlúwáládú ilá látara reaction ọmọ yìí ànábì rí i pé ẹ̀mí ọmọ yìí ń lọ ọ̀dọ̀ ìyá rẹ̀ bí bàtà gbọ́mọ sáàrin títí wá ń súnmọ́ títí rìn lọ ọ̀nà ẹ̀ kèsì pọ́rọ̀ àwọn wosẹ́ o ànábì ewosẹ́ o sọlọ́lọ́ ọ̀hàlùsọ̀lọ̀ ànábì rí apẹ̀rẹ̀ ni pé ọmọ yìí ọ̀fẹ́ ìyá sì ní kẹfẹ́rí mi wọ́n là nábi wa lẹ́sẹ̀kẹsẹ̀ nábi wa ní aláhùn mahdihi aláhùn mahdihi fàrọ́jà ilà àbíyí wọn là nẹ́bí bá ṣàdúrà pé ọlọ́ndàkùn bá ń fọ̀nà mọ́mọ́ yìí ọlọ́run bá ń fọ̀nà mọ́mọ́ yìí ọmọ bá yí bìrì kú ọlọ́nà ọ̀dọ̀ ya rẹ̀ ọba gbọ́wọ́ bàbá rẹ̀ mú pé ọ̀dọ̀ dádì lòun ọmọ gbé wọ́n léyìn náà tó lẹ́rí pé ìwọ́ tó ọba wà ń po kọ lò dájọ́ pé ọmọ yìí bí ọ fẹ́ lọ yìí hmm? yóò ṣe kí ni yóò kó bá rẹ̀ yín o kéèyàn máa wà pé wọ́n ní èèyàn ó fún ọmọ yìí láyè kó mú un tó wù ú bọ́bá wù ìjọ bọ́bá mú ìjọ kó bá ẹ má jẹ́ ó mú o mo rò pé ní kúkúrú àwọn eléyìí ni eléyìí ni àwa ká sọ àrùn tó kún ayé lónìí kọ́ ló ń kọ́ sànù wa gbogbo ẹni tí ń pé ọlọ́run ní afẹ́ alùkìtàbí àbí pé ọkùnrin mùsùlùmí o lè fẹ́ alùkìtàbí o lè fẹ́ yahudi o lè fẹ́ nàṣọ̀rọ̀ níyà bẹ́ẹ̀ ni. Be, be, àmọ́ kò pé yẹn ọ̀fẹ́ yìí tí ó kó bá o arabi tí sẹ̀rí ọgbà yẹn láyé òun ni rándanrandan tí ó kún ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ wàá ju ọwọ́ àwọn ọmọ ẹlẹ́ pẹ̀lú ìyá wọn kọ́dẹ̀ nìkan tó ló kọ́ nàìjíríà tẹ́mi jọ wà yìí náà tó sì lẹ́kọ̀ọ́ fa àmọ́ tọ́ ọlọ́run kó jẹ́yàn ọgbọ́n bí tó ti yẹ kọ́ gbọ́n torí ẹni ilẹ́kọ̀ọ́ ó sì mọ àmọ́ ọlọ́run òjò ọgbọ́n rú bẹ̀rù wọ́n nígbà àwọn bí wọn lónà àdéhùn ti ń bẹ láàrin àwọn ni pé ọmọ ẹ̀yọ́ ọmọ ṣẹ̀sìn ìyá rẹ̀ títí tí ó fi pé yọ ọmọ ọdún ọ̀rùkọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àbíbákà bọ́bá yáyọ wà mú ìtọ́ba wù kí ló kù jẹ́ mọ́ mọ́. ìyàwó sì ti tọwọ́ rẹ̀ bọ̀gò níbi wọn ti lọ sáyìn <laughs> tí wọ́n ti gbàwé ẹ̀rí káwọn fẹ́ ra àwọn eléyìí náà ń bẹ nù ntí wọn gbogbo ẹni ọba sáré rẹ̀ wá bó ṣe kó ń bẹ́ o torípọ́lọ́hún ó bí ọ́n tọ́mọ yìí bá yá nípa báyìí eléyìí tó fún wa lẹ́rìí ká fi mọ̀ pé ibi tá a bá rí i pé ewu ń bẹ́ ń bẹ̀ fún ọmọ ẹni tí ewu ọ̀jẹ̀ jẹun kọ́ra bójú òun lọ́lẹ́tọ̀ tẹ́lẹ̀ kò ní ní ẹ̀tọ́ yẹn mọ́ hádà wàlláhu ta'ala alam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Naam ẹgbẹ́ tó báwọn náà jáde lọ. táwọn obìnrin náà bá ní ìbéèrè o náà. náà. nọmba wa. náà náà. nọmba wa. Thank you. náà ọ̀yàyà ọjọ́ tí. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam, ìgbà tí gẹ́gẹ́ bí n ta gbọ́ wípé ìgbàláyé wà láti fún obìnrin láti fẹ́ ẹni tó bá wù nígbà tó bá kọ ọkọ rẹ̀ sílẹ̀. Naam. Naam tí obìnrin bá kọ ọkọ lápèjúwe bóyá ó kọ ẹ̀gbọ́n sílẹ̀. Naam. Ó padà wá pàdé àbúrò so ṣígbàláyé wà fún irú obìnrin bẹ́ẹ̀ láti fẹ́ àkọ́kọ́ abóbìnrin tó kọ bàbá sílẹ̀ tó padà wá pàdé ọmọ ṣé irú obìnrin bẹ́ẹ̀ ìgbàláyé wà fún nínú ẹ̀sìn. ẹ ṣeun mọ́lá ishaq ẹ̀dàkùn ẹ̀dàkùn tí ọba yóò ń kálukú kó béèrè ń fàtìkò ilẹ̀ fún náà nù. ní kúkúrú ìbéèrè tí alfa béèrè ìbéèrè ọ̀rọ̀ ṣẹ̀ríà ni bí obìnrin bá kọ ọkọ tọkọ ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ wọn àti àbúrò padà wá wọ̀ tí ò sí pé ọlọ́wọ́ nú kèsì pé wọn àtàbúrò yìí ti ń jọ ń ṣe àgbèrè tẹ́lẹ̀ torí ẹ̀ ló fi lóun ọkọ ló fi wá bí ọkọ bẹ́gbọ́n ó ṣe kọ̀ ọ̀hún tí ọba ti sí gbogbo yìí ń bẹ́ẹ̀ kò ṣeé wọ̀ kí ẹ̀gbọ́n ọkọ ìyàwó kábúrò ọ̀fẹ́ àbí kábúrò ọkọ ìyàwó kẹ́gbọ́n ó sì padà rí pé á ah, ìwọ́lọ́ ọmọ yìí obìnrin yìí irú obìnrin tèmi ń fẹ́ nì kò í sọ ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀lẹ́rìn nù náà kò sí kíni kò sí ìwọ̀ ń bẹ̀ àmẹ́rẹ́ kejì èèwọ̀ ni o èyí tá a fà wí sí kejì èèwọ̀ ni o. E wàlá tankihu ma nakaha aba'ukum alkùránì ló wí bẹ́ẹ̀ gbogbo obìnrin tí bàbá ẹni bá ti fẹ́ èèwọ̀ ni ọkọ ni o bàbá kú ni o wọ́n yára wọn ni o ọmọ ò tún fẹ́ ìyàwó tí bàbá rẹ̀ ti fẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì mo rò pé ah, ó ti yé àbí náà ẹ̀ẹ̀kẹ́ eh, táàfọ́ òfin kun èèwọ̀ lòun náà bí ọmọ bá fẹ́yàwó kan tó kọ̀ ọ́ bàbá ọ̀gbọ́dọ̀ ṣe kí ni bàbá ọ̀gbọ́dọ̀ fẹ́. asalaamualeykum wọ́n ní òun jẹ́ obìnrin tó ń lo eh, khimad àti nikob òun sì wà ní nursing school tó máa fẹ́ wọ láàbù tó máa rí fẹ́ wọ hospital àbí lecture rooms pé òun máa ń bọ́ àwọn kìíní pé wọ́n sì ń bọ́ ń bẹ̀ ní gbogbo ẹ̀ náà ló sọ imar àti nekop hmm. pé wọ́n á ní kó ń bọ̀ pé òun sì wò pé nǹkan tó ń ṣe yìí pé yóò wà beneficial sí àwùjọ mùsùlùmí pé kí ni kó ń ṣe mo rò pé ká fi gbọ́ arábìnrin yìí fèmárù ni èyí tí èèyàn fi bo orí Ma ìgbáyà rẹ̀ tí ò ní bo kíni tí ò ní bo ojú nẹ̀kọ́ọ̀bù lèyí téèyàn fi ń bo kíni téèyàn fi ń bo ojú. obìnrin tí wọ́n bá bó ṣe wí yìí nípa pé mọ́síláhà ń bẹ ń bi kó wọ́n parí irú ẹ̀kọ́ tó ń kọ́ yìí fún ìsìláàmù ààyè wà fún un pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àlùfáà ṣẹ̀rí àwọn àfáà súnà bọ́bá ẹ̀ ń pé ọmọ lórí pé sí ti ojú rẹ̀ bọ́bá ọmọ lórí kíni sí nìkọ́ọ̀bù ojú rẹ̀ ká ẹ̀dá ọmọ àbí gbogbo àwáwí tí wọ́n bá wí tí wọ́n fi ní jẹ́ ọ irú kọ́ọ̀sì tí ó wúlò fọmọ mùsùlùmí yìí torí pé ní tí ń jẹ́rí ọ̀sẹ̀lẹ̀ náà ni pé gbogbo àwọn tí ó ń bẹ àwọn tí àwọn ọ̀mọ́rú ń ti ń ṣe yìí ni. àmọ́ bí irú ọmọ yìí bá jáde tóun náà dọ̀gá pe bẹ̀ ọkọ̀ pé a kíni bẹ́ẹ̀ni gẹ́ẹ́ ti ṣe ńgbà tí mo wà ń léèwé nu torí pé sẹ̀ríà ló ká ní foresight ká ní bọ́ọ̀dù nabor ká má lè ọba lè nú ẹ̀sìn ká má fà lè ní nàìjíríà yìí lọ́dún kan bàbá kan nù mo rò pé wọ́n gbọ́dọ̀ ti rìtáyà nísìn pòfẹ́sọ ìrántí ó wọn mọ́ vice chancellor Lagos State University lẹ́kọ̀ọ́ tẹ́bá wo lò ní ara hasanati bàbá náà ni yunifásitì ti ń gba ọmọ ilé kéwú jù Nàìjíríà yìí lásù ni táwọn ọmọ ilé kéwú ń rapala yunifásitì wọ lásù lẹ́kọ̀ọ́ ni nígbà wọn kọ́ bẹ̀rẹ̀ táwọn ọmọ ilé kéwú kan tí wọ́n ní àwọn náà ní kírẹ́dìtì méjì àmọ́ àwọn ilé kéwú làwọn lọ nkankan ọtọmátíkálì tí méjì ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ náà yìí. bàbá yìí ni wọ́n ló dìde ńgbà àwọn tó ní à. irú sàtìdùn gan ni ni <laughs> irú pé ẹ ẹ ẹ wò kí lọ wọ́ọ̀sì. àwọn abakọ̀sá náà wí sí ẹbí sẹ́kọ́ndìrì náà nù. tírú rẹ̀ tí mo fẹ́ fààyọ́ ńbẹ̀ ni pé tí ọba tírú rẹ̀ ńbẹ̀ ńjọ́ náà kò sí ń tá a rí ṣe. àmárù rẹ̀ bó ti lè wù kí ó rí nítòhún ṣe ń nísìn kò ṣe parẹ́ mọ́ bí mọ́síláhà bá wà bẹ́ẹ̀ téèyàn ò sì ní ṣe ń tọ́jẹ́ haramu kọ̀ láìfi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfáà àwọn àfáà súnnà là ń wí o àpá àfáà ti ń wí ikú wí o ni wọ́n ní kóbìnrin ó bójú ọ̀dà òun ló pé jù àmọ́ kìí ṣe dandan nínú àwọn àfáà tó ti lọ wí bẹ́ẹ̀ kọ́ra nu àwọn àfa àtọ́lọ láìpẹ́ yìí náà wí bẹ́ẹ̀ bàbá Nasiruddin Albani àwọn náà wí bẹ́ẹ̀ alimamu Malik alimamu Shafi'i alimamu Abu Hanifa gbogbo wọn wí bẹ́ẹ̀ pé n tó péjù tó dáa jù fọmọbìnrin kọjú àwọn sahabiyat àmọ́ bí diwọ́ kan àbí nǹkan kan bá ìtumọ̀ kìí ṣe dandan táwọn afọ́nṣẹ́rí abá ní èsè dandan wọn ò pé kò wúlò nítawọn ń wí ni pé ọlọ́run ò ní jẹ́ yẹn ń yá ìtumọ̀ kìí ṣe dandanu pé bọ́ bá fi ilẹ̀ èyí wọn ò ní nídìí kò ní nẹsẹsitéètì kọ́ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ẹja gbọ́yé o òun làwa náà fi fúnra arábìnrin yìí mọ̀ràn bẹ́ẹ̀ tó bá ipẹ́ nù yóò nìkan ni pàtàkì jùlọ pẹ̀lú irú reason tó mú wáyé ọ̀dà irú rẹ̀ bí wọ́n bá pọ̀ nìkọ́ọ̀bù yìí náà padà sí lò nírú bẹ̀rù náà àwọn ọmọ yìí rẹ̀ wọ́n lè wọn ó lè jẹ́ kí ó yé pé kò sí nǹkan kan tí nìkan bò dí lọ́wọ́ ń bi ibi <laughs> nọ́ọ̀sìn kọ́lá kò dí lọ́wọ́ ń bi mẹ́dísìn bẹ̀lẹ́ nọ́ọ̀sìn èyí ń bá wọn. àmọ́ ọmọbìnrin tí wọ́n bá ní sírílẹ̀ olè bá a ṣe nọ́ọ̀sìn lọ́wọ́ akọ́sì mí ṣe o mọ́jọ́ wọn kó bọ́ o èèwọ̀ haramu lèyí ń pọ́nbélé ọmọbìnrin tó bá ti bàlágà ànábì ló wí bẹ́ẹ̀ gbogbo ọmọbìnrin tó bá ti bàlágà ànábì ni wọ́n gbọ́dọ̀ rí àwọn nǹkan kan má lára rẹ̀ ń ta ara ẹ̀ ní gbogbo nǹkan lọ ní irun orí rẹ̀ wàá má bí agbáyà rẹ̀ báyìí ọmọbìnrin tí wọ́n bá ti wí fún un pé ètò ọ́fíìsì nọ́ọ̀sìn lọ́dọ̀ tiwa yìí ni ọkọ̀ àti ọlọ́run eléyìí kọ́tì ẹ̀ mọ̀wulẹ̀ fi nọ́ọ̀sìn ilé ẹ̀kọ́ lọ iléèwé mi àdúgbò fọlọ́run yóò rí àwọn iléèwé mi kì í ṣètọ́ ní ọ̀kọ́ lu àwọn débẹ̀ tí wọ́n gbà láyé èyí ò ní mọ̀ràn tí a fẹ́ mú wa àmọ́kàmọ́ wa dà pọ̀ pé wọ́n ti ní dọ̀rúrí dọ̀rúrí dọ̀rúrí yàtọ̀ fún dọ̀rúrí o àbí ọ̀rọ̀ kọ̀rọ̀ wàláhì làzim àwọn kan pè mí láti ìlú kan ní west africa ń bì kì í ṣe nàìjíríà ń bì bọ̀tún ọlọ́mọ yorùbá làwọn táwọn ń gbé bẹ́ẹ̀ wọ́n láwọn àfa kan náà ló ṣe fatiwa fáwọn náà ń bẹ̀ pé ọlọ́run ní kóbìnrin ọ̀tẹ̀ láti ọkọ rẹ̀ ẹ̀gbọ́n àwọn kan ní tóun sáfẹ́ lára ìyàwó tóun bá fẹ́ ni pé kọ́ máa sí rí lẹ̀ bíi tàwọn èbó àwọn àfáà wa ni àgbò tọkọ rẹ ní jí tó wù wọn lọ ọlọ́run náà wọ́n sì kúra ní ìfún pé ọlọ́run ní ọ̀tẹ̀ láṣẹ ọkọ rẹ ẹwí fún ọpọlọ ní mọ́tẹ̀ láṣẹ ẹ̀dá tóun dá tọ́ba ti takò àṣẹ kínní òun tóun dá òfin rán nẹ́bí bẹ́ẹ̀ pé kó wí fún wa pẹ̀látọ́ àtàlímà ló kán fi máa sí àtẹ̀lẹ̀fààlì torí náà bẹ́lẹ̀ yóò bó ti jẹ́nu náà eh, nípa báyìí látàrí eléyìí náà ẹ̀dàkùn àárọ̀ ẹ̀yàn sisters wa ẹ̀dàkùn ẹ̀ mójútẹ́ kọ́ yín eh, gbẹ̀ni ọlọ́mba ti ní ọbẹ̀rẹ̀ prógrámù kan gbogbo tó fi jáde mọ́ra sí i torí gbogbo ń tí ọ̀fẹ́ tòrò pọ́tọ́ dáa kọ́mọ̀ ẹ̀sẹ̀ lẹ́nu náà gbèrú rẹ̀ náà bá lẹ́kọ̀ọ́ ó kùnà àwọn tí ó jẹ́ òṣèṣe. Eh, ọlọ́run kọ́ mọ́sá ṣe rọrùn fún yín eh, àmọ́ o ọlá o irú àlà rẹ̀ lélẹ́yìí àlà sírí lẹ̀ èmi ò rí ọ̀nà kan fún inú o tí ó pè nítorí pé èèyàn fẹ́ ṣe nọ́ọ̀sìn àbọ̀ fẹ́ ṣe ni lọ sí orí rẹ̀ lẹ̀ àmọ́ tó bá mọ ní sí ojú rẹ̀ lẹ̀ insha allah lórí ọ̀rọ̀ àwọn àfáà tó gbọ́ súnà yẹn nu kùránì àti náà wọ́n tú eléyìí ò ta'ala a'lam. lábẹ́ ìbéèrè tẹ́ dáhùn tán sìn pé tí bá ní kí obìnrin ṣí orí kalẹ̀ pé kó máa ṣì kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń rídìí lọ sìn tó wá lo ó ọdún kan ọdún méjì parí ọdún márùn-ún ní yunifásitì tí bá lọ law school tó lè kọ́ wọn tùbá wọ́n tó kú bá ìtẹ́jú mélòó kan tí wọ́n kọ̀ rẹ̀ tó bá kan lọ pé àwọn òní tó bá ṣé ìdọ̀wé yẹn ò lè mú pé kó ṣí orí kalẹ̀ lábẹ́ ìjẹ́ tó ń ṣe ni. àlàkólẹ̀ ha kò rí bẹ́ẹ̀ àwa láì kàn án ara tí mo wí náà nìyẹn ọlọ́run jẹ́ ká láwọn tiwa tí ó pọ̀ ń bẹ́ẹ̀ torí pé mọ̀mọ́ kí love student lẹni tí ń sọ̀rọ̀ the chief justice gbogbo nàìjíríà lónìí obìnrin ni bó ti lágbàá mọ èmi ò rí chief justice tó dárú ẹ̀ wò rí kò ní í sí rí lẹ̀ ó ti lọ́ọ́ wá bíi bíi fìlà kan hmm? àbí orí bẹ́ẹ̀ ó ti ní bíi fìlà kan tí ó fi bọ́ orí rẹ̀ tí ó bò dé ibi ọrùn rẹ̀ báyìí with that ó ti tó chief justice láwí ọ̀rọ̀ asẹ́sẹ̀ ń lọ law school call to back off ọmọ tó bá lóru eléyìn náà kò sẹ́ni tí ó lè àmọ́ àwọn ọmọ wa náà òun gan kí wọ́n tó pé ọ̀sáyé òun gan ti àhà tó bó ti jẹ́ nìyẹn tó ọlọ́run pẹ̀lú wa obìnrin béèrè pé ẹni tó jẹ́ pé ó kọ ọkọ kalẹ̀ àbí ọkọ ẹ̀ ó wá ní ọmọ ọkùnrin ó wá gbé lọ lé ọkọ míì tí ó ti má rí bóun ni wọ́n á ti wá máa gbé pẹ̀lú ẹni tó jẹ́ pé òun náà ọkọ tó lọ bẹ́ẹ̀ yẹn ó ti bímọ obìnrin pẹ̀lú ọmọ ẹ̀ náà pé bò ní ìdájọ́ ó ti márì ó ọkọ ẹ̀ kú ó wá lọ fẹ́ ẹlòmíì ó wá gbé ọmọ ọkùnrin tó bí fọ́kọ tó kú ó gbé lọ lé ọkọ mi ó wá bá àwọn ọmọ obìnrin níbẹ̀ ǹjẹ́ gbígbé àwọn ọmọ obìnrin ọkọ ìyẹn àti ọmọ tiẹ̀ tó jọkùnrin bò ní ìdájọ́ wọn. bò ní ìdájọ́ wọn báwo kò yẹ. ṣé wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ọ́ síra wọn ni àbílẹ̀ ìwọ̀ ni wọ́n jẹ́. ọgbọ̀ọ̀rọ̀ rọ̀bọ̀ wa ti sọ kọjá kò sí ń tọ́ da wọn àwọn ọmọ méjèèjì yìí wọ́n mọ yàn láyà ìyá kan náà àbí wọ́n mọ yàn láyà ìyá kan náà kì í sì ṣe pé ìyá méjì tó fún wọn lọ́yàn jẹ́ ìyàwó ọkọ kan náà wọn ìṣẹ̀lẹ̀ wọ ara wọn wọ́n mọ àmọ́ wọ́n lè jọ gbé ẹmẹ́jà dà pọ̀ wọ́n lè jọ ṣe kí wọ́n lè jọ gbé irú tí ò gbọ́dọ̀ rí lára wọn táwọn náà gbọ́dọ̀ rí lára òun ni ò jẹun orí káwà islam rọrùn púpọ̀ ẹ mẹ́jà á máa tàṣọ́wára islam bí n tó lé tá a ní lè lò náà. sọ́wọ́n wà ní kọ́ńtà. aleykum salaam tuma. ẹ sọ nípa ẹni tó bá jẹ pé wọ́n fẹ́ra wọn wọ́n á padà discover pé àwọn jọ mọ èèyàn níbí kan náà ni. so mo wá fẹ́ béèrè nípa bóyá tó bá ti bímọ fúnra wọn ọmọ tí wọ́n bí yẹn ṣé ìdájọ́ ọmọ ìyá nínú nasab ni wọ́n jẹ ní àbí nínú rọ̀dọ́ wa. ọmọ tí wọn. ìtàn bí papọ̀. ní ọmọ wọn mílẹ̀ nasab ni ọmọ kò sí dókítà wọn pẹ̀lú rọ̀dọ́. ọmọ yẹn èyí sọ máa lé o ọmọ yẹn èyí ṣe kí ni kì í ṣe ọmọ ọmọ àlè náà àmọ́ márìjì yẹn ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ kọ̀ntínú náà náà ẹbí ìdájọ́ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam. obìnrin ní partial separation pé this partial separation bá wà láàrin ọkọ àti ìyàwó ọkọ wa fi ó wá fi ọmọ sí ọ̀ndà kí ẹ̀ ìyàwó kejì but kò tẹ́ ìyá gangan lọ́rùn ìyá tí partial separation wà lọ́rùn àárín òun pẹ̀lú ọkọ rẹ̀ ṣé ó lè withdraw ẹ̀ kí final separation tó tẹ̀lé. àkọ́kọ́ náà ni pé kò sí ti ń jẹ́ partial separation nù sẹ̀ríà ọlọ́wọ́ sọ ń bèèrè ilẹ̀ sàn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ń tà máa ń káńtà nù táwọn èèyàn máa wí tí ọ máa rùn létí ẹni ọba gbọ́sẹ̀ rí àyè ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́kàn kó jáde kó lé ọkọ rẹ̀ wọn ò kọ́ra wọn wọn ò sì jẹ́ tọkọ-tìyàwó mọ́ ọlọ́dún kan bẹ̀bẹ̀ ọlọ́dún méjì kọ́dà ẹgbẹ́ lomi ọlọ́dún kẹwàá ni sẹ́rí gbogbo eléyìí ń kọ̀wọ́bì kankan nù dájọ́ ti ṣẹ̀ríà ìmọ̀ kí wọ́n jẹ́ tọkọ-tìyàwó àbí kí wọ́n fi má jẹ́ kínní àmọ́ kan ní pàṣíà ní ọ̀kan ní fúlà àbí final separation ní ọ̀rọ̀ tiwa nu ṣẹ̀rí ò sì fẹ́ lo èyí ń àfìlànà èyí tí ṣẹ̀rí àgbékalẹ̀ gbogbo obìnrin tí kọ̀bá tí ìsímọ̀ yọ̀ǹda rẹ̀ tọ̀ láàkù láàrin òun àtọkọ ẹ̀ kọ́dà bí wọn ò sún mọ́ra wọn fọ́dún mẹ́wàá tọkọ ni wọn. mo rò pé so bí wọ́n bá sì ti yára wọn wọn jẹ́ tọkọ-tìyàwó mọ́ náà nìyẹn èyí ò ní ká fi èsì àmọ́ ọkàn kó jáde ní ọkàn ṣèkínní ní gbogbo eléyìí wọn àṣà tiwa nù kò sì ń tíṣẹ̀rí àfẹ́ ló ń pa yẹn. sọ́wọ́n rẹ̀ kọ́mùtúlá ẹ dákun ìbéèrè tèmi ní pé. ṣé béèrè táwọn obìnrin kan wà fáwọn mùsọ̀lẹ̀. na pẹ̀lú tí àwọn obìnrin bá bímọ. ó ní pé wọ́n máa ń bara fún wọn àwọn obìnrin ẹgbẹ́ ra wọn náà máa ń bara fún wọn. kò wá sí bọ́ọ̀sì bara fún wọn wọ́n rí gbogbo ara wọn pẹ̀lú àdìsá nígbà Muhammad sallallahu alaihi wa sallam tó ní. لا ينظر رجل نعم. إلى عورة رجل نعم. ولا تنظر المرأة نعم. إلى عورة المرأة نعم. هذا ممكن مفهوم قليل أودا الله أسنى إلى سلادة ìdáhùn tí yẹn ní kúkúrú ni pé kọ̀ láìfí kí wá ní òjò láìfí la ṣàlàyé eh, ṣẹ̀ríà ní tá ń pè ní àbọ̀rúra ó ní tá ń pè ní kíni àbọ̀rúra kọ́ ìdá ṣẹ̀ríà wá ni pé àbọ̀rúra tó bí ṣùlmáṣbùrọ̀tì ntọ́ba yìí pé làlúrí ni kódò lè sọ di ẹ̀tọ́ temporarily nǹkan kan tó jẹ́ èèwọ̀ tẹ́lẹ̀ nínú àwọn ojú ọ̀nà làlúrí tí ọ̀wá sí iyèméjì ń bẹ́ òun ni àárẹ̀ òun ni kíni òun ni àìlera kápẹ́ láìlera gbogbo ń tọ́ba ti jẹ́ pé àárẹ̀ ni ọ̀fà kọ́dà kọ́ mẹ́jẹ láàrin obìnrin sóbìnrin obìnrin tó bímọ tí ó bímọ pẹ̀lú pé wọ́n ṣe kíni eh, cis àbí kílẹ̀ ń pè cesarean section àbí túláàsì bọ́bá ẹ̀pọ́ kùnrin ni yóò ṣe yóò sáré gbogbo eléyìí dọ̀rúrí nù dọ̀rúrí nù bẹ́ẹ̀ náà ni eh, eh, ẹsẹ̀ ìtàndùn obìnrin kan lápèjúwe àbí gbogbo bí tá a mọ̀ pé ọkọ rẹ̀ nìkan ló lè rí i àwa rí i pé dókítà tó mọ̀ ń pa rẹ̀ ọkùnrin ni ó sì nídìí kó ní kíní kó rí tírítímẹ́ǹtì sí ti ń ṣe yìí gbogbo yóò dọ̀rúurí nù àmọ́ fi kọ́ jẹ́ dọ̀rúurí. ibi téèyàn bá ti mọ̀ pé hospital kan bẹ tó pé ní obìnrin ń bẹ ń bẹ tó máa wú iṣẹ́ yìí ṣe ṣé dọ̀rúurí ń bẹ àhà èyí ò ní kákan má tan rẹ o àmọ́ bàbá yìí pé dọ̀rú rí ni ṣẹ̀rí ọ̀ kò fara ni wá o wípé tọ ara àwọn ọ̀yà máa dùn ọ́ náà ni o kò sí ẹni tí ó bọ̀ ọba torí pé ṣẹ̀rí ọ̀ gba láyè kárí àà kò rí báwọn bó ti jẹ́ nìyẹn wàláhù ta'ala a'lam mọ̀ ọ̀pọ̀jọ́ ti lọ àbí. ó ní ọkọ̀ tó yẹ mọ́ pé ó ní agídí gan-an hmm. tó jẹ́ pé èèyàn sì mọ̀ pé tọ́mọ bá gbé ọ̀dọ̀ rẹ̀ ọmọ òun ò lè wúlò. tó wà ní yóò sì ṣe ìsì ilé ala kulli ìbéèrè yìí rò pé látọ̀dọ̀ àwọn obìnrin ló ti wá ẹ dákun sùúrù ẹjẹ́ ẹjẹ́ ń sọ kìnnìkan ṣe rí dárùsù yìí wọ́n ń ka kalẹ̀ wàláì níbi tẹ́yìn ní tí èmi kàn kan gbà míì ni wọ́n ti ń pa wọn ń gbọ́ irú èyí tí mo yí fún ilẹ̀ kan Gabon lẹ́ni ohun ti pè mí mọ́rẹ́ ni ó ti pè mí ní Canada ní Italy ní tí mo wá fẹ́ lọ ni pé wọ́n máa wá irú èyí tẹ́ jókòó ńgbà tí wọ́n bá ń gbọ́ tá a bá ń jẹ ẹ̀dàkùn ẹni sùúrù ẹ̀dàkùn wọ́n máa wò àwọn ọmọ wò pé akílọ́ kẹrin bí eléyìí tọ́wọ́ àìsẹ̀ nídìí káìsẹ̀ mọ́ bẹ̀yàn pé ẹ̀dàkùn ẹni sùúrù àmọ́ báyà ti tò ní káfà múyọ̀ pa abẹ̀hún rẹ̀ <laughs> inṣàlá kí ni ìbéèrè tí pé ọkùnrin lágídí èèyàn mọ̀ ohun èèyàn rò ní òwì kò sí kọ̀sẹ́nìkan tó mọ kọ̀kọ̀ ó rò pé bóyá tó ọmọ bá gbọ́dọ̀ rẹ̀ kò ní wúlò àmọ́ mo mọ̀ pé kò ní wúlò òun kọ́bìnrin ní òsà sàfúrúlà èyí wọn tọ́ sọmọ èèyàn lẹ́nu ẹ̀yẹ pé mo mọ̀ pé bí èèyàn bá gbé ibi báyìí kò ní wúlò àà èèyàn jọra rẹ̀ lójú nù àmọ́ èèyàn lérò pé pẹ̀lú ìrísí tí mo rí o mo rò báyìí bọ̀dúdú gbogbo ẹ̀ lọ ni pé nítorí bá jẹ́ tọ́nu ṣẹ̀ríà ẹ̀tọ́ náà ni ibi ọlọ́run bá ti fún obìnrin lẹ́tọ̀ọ́ kí obìnrin ó tọ́jú ọmọ òun ló ní ibi ọba ti fún ọkùnrin láyé kọkùnrin ọtọ́jú ọmọ ọkùnrin lónìí bí obìnrin bá wá rí ìdíkà bí mi tó fi fẹ́ kọ́ mọ́ wà lọ́dọ̀ òun ọwá kúntà máa ṣe òun ni kọ́ tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ẹni tó lẹ̀tọ́ òun mo ti wílẹ̀ kan kìí ṣe wọ̀ ṣẹ̀rí ò pé dandan ibi tó gbọdọ̀ gbé nìyí àmẹ́ni ẹlẹ́tọ́ ni tó lè béèrè pé kọ́mọ bọ̀wọ́dọ̀ mi bọ́ bá sì ti yọ̀ǹda bọ́yọ̀ ọbẹ̀ àwọn èèyàn sí ní bọ́yàwọ̀ náà lọ sọ fún ni tọba ti yọ̀ǹda èyí wọn burú àmọ́ èyí pé nítorí pé mo rò pé káwá torí ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ rírò rẹ̀ ń lè má rí gbogbo wa ká tó gbogbo wa náà ti gbọ́ àbọ̀pọ̀lọpọ̀ owó ti gbọ́ wọ́n wọ́n mú boko haram ni. kọ́dà wọn fi hàn lórí tẹlifíṣàn àbí eléyìí tí ẹnkọ́lùkù wa bá mọ̀ ẹ̀dá kan ẹja máa wí kó dé tí àwọn tó yẹ kí wọ́n gbọ́ ọlọ́run ọ̀fà bò sí o bẹ́yẹn bá bo ẹrú ọlọ́run kan sí ẹ̀dá ọlọ́run kan ọlọ́run lè torí ẹ̀dùnú sí gbogbo òlú ntí àfáà yìí ń fara kín lọ́wọ́ àbòsí ni tó sì hàn torí pé bẹ́yìn ọba tiẹ̀ parọ́ pọ́pà yìí tí ó tó já boko haram ń sì ń lẹ́kṣọ̀ ní yunifásitì ń ṣiṣẹ́ ìjọba kí wá ní boko haram mọ́ boko haram gba first degree kò tó ọlọ ṣe masters in university of jos kò tó ó tún gba phd dr muhammad nabif yunus wọ́n ń pè é gbogbo àwọn tó wá mọ àlùfáà yìí ni wọ́n ọ̀tá boko haram gan ni ẹ̀rí fún ẹni wọn ó kó lẹ́kṣọ́ọ̀sì ẹ̀ jáde àbí kí òkú là máa parọ́ mọ́ pé àwọn lẹ́kṣọ́ọ̀sì ẹ̀ tóun náà sì sọ nínú tẹlifíṣàn pé òun tóun sọ̀rọ̀ débi pé kọ́là kéèyàn pa ẹran láì lẹ́tọ̀ọ́ èèwọ̀ ni òun lòun wá pé wọ́n máa pa aláìmọ̀ gbogbo yìí láti ń gbọ́ láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta àwọn èèyàn ti dìde ní gbogbo ilẹ̀ haúsá nǹkan kó ti dìde tá a ìyẹn jẹ́ lélẹ́yìí àbùsí lélẹ́yìí ẹ̀ tí máa fúrémù àwọn èèyàn wọ́n pò pé eléyìí ó yíwọ́ bí nǹkan mìíràn bá ń bẹ́ ń bẹ́ ẹ̀wí àwọn kan wá sí gbìyànjú kan lánàá yìí ní tí mo fẹ́ wí nu ẹ̀rọ̀kan ẹ̀ lọ wá weekly trust tó jáde lánàá ìwé ìròyìn tó gbajúmọ̀ ni weekly òun lọ́mọ ẹ̀yà daily trust weekly trust àná sátidé àwọn èèyàn wá lọ gbé phgtc sí rẹ̀ phg thesis rẹ̀ tó submit ń bẹ̀rẹ̀ ọdún yìí February 2013 hmm? ibi ó ti wá dákọ Boko Haram gan ní page 207 page 208 page 439 page 440 gbogbo ẹ̀ lọ́kànú weekly trust lánàá ẹ̀wọ̀n tó sọ nínú tó submit as his PhD thesis ní February ọdún yìí pé Boko Haram àwọn tó sí Kùránì gbọ́ ni wọ́n tí ń dákọ̀ wọn àtókọ tẹ́ mọ́ ní jamaatu alisunna popularly known as boko haram òun náà lọ́wọ́ tún di boko haram ní november ẹ̀dàkùn ẹja bẹ̀rù ọlọ́run lẹ̀ yìí o káwa mùsùlùmí ó sì tara torí kíkọ́ mọ́ ìpé ọ̀nà kan tó kùnà ẹni wọ́n bá ti fẹ́ kọ́ dákẹ́ àfẹ́ owin tó ń wí mọ́ boko haram lókùtà máa wá lọ mọ́ àmẹ́yìí táwa ń ké ni pé àbòsí ọ̀dá o èmi ò rí bí wọ́n ti mú boko haram ríjọ́ ma wá sunkún boko haram yé sunkún ọkàn di ni bí n tó ń fẹ́ ṣe náà nù hmm? irú àfáàyè ìṣẹ́ ni bọ́ bá ṣe yóò pohùn ṣe bọ́ bá gbé bó ṣe rí ilẹ̀ ròyìn rẹ̀ tó gba phd in islamic studies wọ́n wá láwọn kan náà àwọn ọ̀gá yunifásitì kan náà nígbà táwọn ti tí wọ́n fẹ́ ti ń wí tẹ́lẹ̀ wọ́n náà láwọn náà dé sóhun rẹ̀ kì í sára àwọn mọ́ ọlọ́wọ́n kò yọ àmẹ́yìítáwà mẹ́la ń wí ẹ̀sìn lọ́ọ́ ka weekly trust àná gbogbo àwọn tó ṣe gbìyànjú òun láti university of sokoto lẹ́ni ló ṣe gbìyànjú òun lánàá pé phd thesis rẹ̀ ní nítorí wí ń bẹ̀ ní ní péèjì báyìí ní péèjì báyìí ẹ̀sìn lọ́ọ́ kó gbogbo lectures rẹ̀ jáde wọ́n ní oníbi ti ń ṣe wá sí oníbi ti ń sọ̀rọ̀ ọlọ́run ẹ gbogbo tó wí àmọ́kàkàn wá yí nǹkan bíríbíríbírí káṣíwá pé bàbá ti mú kọ́dà kan ò lè tọ́ ọlọ́run ọ̀sà mọ̀nà wa o à ń sọ eléyìí gbogbo ẹni ọba gbọ́ etí wọn náà bá lè ṣe etí ẹni ò lè sọ ọ́ sí pé ẹbẹ̀rù ọlọ́run o ẹbẹ̀rù ọlọ́run o bẹ́ẹ̀ bá yàn yàn jẹ kọ́dà bí èsẹ̀ ilé iṣẹ́ àfà ọlọ́run lè torí ẹ̀ bínú ọba àríkẹ́ ṣàbòsí fún ámbẹ̀lẹ̀ ẹni tí ń jíṣẹ́ ọlọ́run ọlọ́run kọ́mọ́sà àṣàmọ̀nà wa kókó àfà náà yọ. nàá. àwọn náà ti gbọ́ yí bẹ́ẹ̀ eléyìí tá a ń wí yìí pé àwọn nǹkan tí ò ní wúlò kankan àwa jáde àwa ń pariwo kí àwa ń protẹ́sì àbá ń lọ ná àwọn kan hàn èyí nǹkan ń wí o kọ̀ọ̀ràn àfáà yìí lọ́wọ́ o àmọ́rú àwọn information báyìí báwọn tó jọ́ga wọn tí wọ́n bá gbọ́ láwọn ti ń dẹ́rù nǹkan yìí wo pé kórìí tí wọ́n káwọn ronú pé ẹgbẹ́ kéèsì yí padà wá ẹ̀wádìí ẹbí ah, kọ̀ ẹ́ sọ̀rọ̀ àti ìlà PhD ti ṣiṣẹ́ lọ yunifásitì Kogi State University ibẹ̀ ló ti sọ̀bí jẹ ẹ lọ kó lẹ́kítọ́sì rẹ̀ ta àwọn tó mọ ìntàbí wọn. ọlọ́run kọ́ mọ́sá sàmànáwá o wa sallallahu ala na Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.